ọpẹ́ ló yẹ àtìlẹ́yìn kójú má ti mo yìn ọ́ o àtìlẹ́yìn kójú má mo yìn ọ́ o àtìlẹ́yìn kójú má mo yìn ọ́ o. orin ìyìn orin ọpẹ́ sí ọlọ́run wa ọba wa aláwọ̀ rabi mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sí orí ètò wa ètò Miliki Express nítọ́jọ́ tòní ètò tó ń ṣe kíni o ètò tó ń miliki ṣé àwọn bá ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tẹ́ bá ti rí èmi ọmọ yín olólùfẹ́ yín Olúwatóyìn Òkìkí ni kí ẹ máa retí ìdárayá yín òun ló jẹ mí lógún gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé gbogbo ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà yálà àti àwọn ìlú mọ̀ọ́ká òṣèré wa ni ti tẹ̀ka ti òyìnbó àbí ti ẹ̀ka ti yorùbá ìbíbalẹ̀ ti máa ní àǹfààní láti máa gbọ́ ìròyìn nípa wọn kí ló ń ṣẹlẹ̀ lóko eré lẹ́yìn ìtàgé ẹ̀ nígbà míì ẹ̀wẹ̀ mo máa ma ṣe àfihàn rẹ̀ àti pé àwọn ìgbà kan wà tó yẹ pé àwọn abala up close and personal ìgbéyẹ̀wò ìgbésí ayé gbajúmọ̀ òṣèré kan abala náà wà à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà níkàlẹ̀ ń ṣẹlẹ̀ lóko eré ẹ̀ lórí ẹ̀rọ ayélujára nípa ìgbésí ayé àwọn gbajú-gbajà wa ẹ̀yà bọ́ọ̀bọ́ ẹ bá wá nǹkan fìdílé nítorí pé ètò tèní yìí mo ṣèlérí fún yín wípé ẹ máa jẹ gbádùn rẹ̀ ni ètò tó yí láta ni ètò tó gbàtà mí ni ètò tó gbé pọ̀ mọ́ mi ni ẹ̀yà lólùfẹ́ wa fún àǹfààní gbogbo ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ orúkọ tèmi ò yí padà orúkọ mi náà ni Olúwatóyìn Òkí ọmọ wọn nílẹ̀ òkun ọmọ wọn lókòrò ọmọ rẹ́rùnrẹ̀rún àmẹ́pọ̀ yọrùnú ọmọ ẹlẹ́mùmọ̀ jáyé ọmọ bàbá òṣòlójó lìkàlìkà ọmọ akíkọ́ kọlí sọkọ ọmọ alálẹ́ lè sọkọ wọ́rọ́sọ àdì ọjà ọmọ àlùbọ́ omi méjì ọkọ̀ jẹ́ ọmọlú ọkọ̀ jẹ́ ìhàgì okun o láńkíni nílùú tèmi ò ṣàlàfíà kẹ̀rẹ́ abẹ́ ni o mo wá ní kábà mo wá ní kéye ẹ káàbọ̀ sí orí ètò Miliki Express ẹ bá wá nǹkan fìdílé kí ètò kó tó máa tẹ̀síwájú jẹ́ ká kọ́ lọ gbé bọ́dì wà náà bẹ́ẹ̀ ni o ká lọ fẹsẹ̀ rájọ́ tí orin Fireboys tí wọ́n ń pè ní party scatter abo? ẹ káwọn padà sí orí ètò wa ètò yìí Miliki Express bẹ́ẹ̀ ni ìgbà Miliki Express tó ń lúwẹ̀ lórí omi mo ti invite yín o ta ló ti darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká jìjọ tukọ̀ ètò yìí kí àjìjọ jẹ̀gbádùn ètò títọ̀sán yìí lọ́wọ́lọ́wọ́ báyìí abala kí ló ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára ṣe mọ̀ pé látìgbà tí ẹ̀rọ ayélujára ó ti gbòde àṣà kan wà tí àwọn gbajúmọ̀ òṣèré wa gbajúmọ̀ olórin gbajúmọ̀ kí tiẹ̀ ṣe ẹni tó bá ti jẹ́ olórin o tàbóṣèré gbogbo èèyàn káàkiri ló máa ń sábà sọ àwọn àwòrán àbí fọ́nrán kéékèèké nǹkan kan tó bá ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé wọn wọ́n máa ń jù sórí ẹ̀rọ ayélujára fún ìgbàládùn gbogbo àwọn tó ń tẹ̀lé wọn. tọ́ abala yìí àgbékalẹ̀ kí a tiẹ̀ wo nǹkan táwọn gbajúmọ̀ wa máa ń ṣe lẹ́yìn tàgé tí wọ́n bá ṣeré tó bá wà nílé wọn tàbí wọ́n ń ṣe nǹkan kí ló tiẹ̀ máa ń ṣẹlẹ̀ sí wọn gangan ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú fọ́nrán kan tí Fúnkẹ́ Akíndélé jù bẹ́ẹ̀ ni màmá ìbejì wọ́n ju fọ́nrán kan wọ́n ní pé báwọn ṣe ń gbádùn weekend àwọn ẹ jẹ́ kọ́ àǹtí mọ̀ bọ́ ṣe ń gbẹ́sẹ̀ wọ́n mọ̀ bọ́ ṣe ń jọ ṣé torí pé wọ́n fẹ́ olórin ni àbí báwo ni a lè sọ yẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ jẹ gbádùn ẹ̀ fọ́nrán tí Fúnkẹ́ Akíndélé jù lórí ẹ̀rọ ayélujára à ń bọ̀. Motherfucker, olórí oh, ìyá, motherfucker, olórí. Oh, méjì tí màá máa jù fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo pè ní three in one mẹ́ta nínú ọ̀kan ni àwọn fọ́nrán eléyìí tí mo fẹ́ jù nípa ta ni ò nípa gbajúmọ̀ ìlúmọ̀ọ́ká òṣèré Táwà Àjíṣefínní gbogbo àwọn tó bá ti ń tẹ̀lé wọn lọ mọ̀ ó pé ó ti lé lọ́dún kan báyìí ọdún kan báyìí ni wọ́n ṣe ìgbéyàwó wọn wọ́n dẹ̀ ṣe ìgbéyàwó wọn ní ọjọ́ àyájọ́ ọjọ́ ìfẹ́ valentine tẹnu wọn pé valentine àti ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ó ti kọjá bẹ́ẹ̀ ni o àwọn àti ọkọ wọn wọ́n ṣe ìgbéyàwó yìí wọ́n tún wá ju àwọn fọ́nrán yìí padà lórí ẹ̀rọ ayélujára wọ́n fi ṣe ìrántí pé àwọn àti ọkọ wọn pé nínú ọdún kan tí wọ́n ti ṣe ìgbéyàwó pé à ah, pé à hmm, ń dàbí pé wọ́n wà ní paradise ni bí wọ́n ṣe sọ ni wọ́n ní pé ìfẹ́ yẹn kàn ń dùn ó ń dùn yùngbàyùngbà Eh, fọ́nrán mẹ́ta ni mo fẹ́ jù fún yín ibi tí wọ́n ti ń ṣe ìgbéyàwó wọn lóríṣìí méjì àti ìkan lẹ́yìn tí wọ́n wá ń ṣe anniversary wọn ọkọ wọn tún wá ṣe valentine fún wọn bá rí àwọn gift àwọn kan tọkọ wọn fi ránṣẹ́ sí wọn jẹ́ ká lọ jẹ̀gbádùn fọ́nrán táwà àjíṣefín ni à ń bọ̀. ilé ya dùn aláyọ̀ ó tó fún ní nǹkan ọmọ sí ó máa gbọ́ kí ni déètì ẹni ẹ̀yin gbogbo ẹ̀yin méjèèjì ẹ̀ máa tètè àwọn àkàrà tó fọ́ọ̀tì kẹ́ẹ̀ tó sọ̀rọ̀. Are you ready? Are you ready? I think I want to fourteen. Táwọn àmọ́ one two go start. Join me. One two ẹ̀ka. Yeah. Thank you. I don't want to be a player, Oh, my baby, thank you. <laughs> and he surprised me with this. Oh my god, baby, thank you. Oh, happy wow. Oh, oh my god. <laughs> wedding anniversary to us, my baby. Thank you very, very, very much. Thank you very, very, very, very, very, very much, baby. Oh. Oh, baby, you are wonderful. Thank you very much. baby, very much. Baby, baby, baby. Oh. Oh, baby. Baby, thank you. Oh, Ayomi, thank you very much. Ayo, God bless you. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀dẹ̀ kú ìjòkó látàárọ̀ a sì wà ní abala kí ló ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Mo lérò pé ẹ ti jẹ̀gbádùn fọ́nrán ìgbéyàwó ìṣe ìrántí ìgbéyàwó gbajúmọ̀ òṣèré wa Táwà Ajíṣefínní. Fọ́nrán kan tó tún kù tí màá jù fún yín ní ti Stella Damasus gbogbo àwọn tó bá ti ń wo sinimá nígbà tí Nollywood ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn sinimá oríṣiríṣi ni arábìnrin gbé jáde gbogbo aládé mọ̀ ó pé arábìnrin lẹ́yìn ìgbà tí gbogbo mm, eh, awuyewuye tó ṣẹlẹ̀ nípa ọkọ wọn tí wọ́n ti fẹ́ ẹni tó jẹ́ pé ó jẹ́ ọkọ Doris Simon tẹ́lẹ̀ tí wọ́n wá padà wá fẹ́ ẹni náà olùdarí nínú ẹ̀ka tíátà ti Yorùbá àti òyìnbó Daniel Adéminọ́kàn tí àwọn méjèèjì dẹ̀ ti wà ní ìlú òyìnbó ibẹ̀ ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ju fọ́nrán kan ẹ̀ wò àǹtí yìí ń jó kí ló dé party scatter ní àǹtí wa de la Stella Damasus ẹ̀ wò ńgbà tèmi gan wo fọ́nrán yẹn mo kàn ń wò pé ah, ah Ah, ah, ah, ah kí ló dé ṣé mi ní lọ gba àǹtí ìpín ẹjọ ẹ wá di coach mi kẹ́kọ̀ọ́ mi níjó ẹ jẹ́ ká lọ jàgbádùn ijó ti Stella Damasus níbi tó ti wọ́n gbẹ́sẹ̀ yẹn wọ́n gbẹ́sẹ̀ wọn wọ́n gbé ńlẹ̀ tán ni fọ́nrán Stella Damasus à Yeah. puta. Hey, yay! Hey, leg walk. What's the good focus, man? I'm recording. Give me. Hey, you. Hey. Omi na hey, bad walk. Hey, wind out. Okay. Oh. kan sí ẹ̀yin olólùfẹ́ wa mo lérò pé ẹ ń jẹ gbádùn ètò Miliki Express lọ fọ́nrán kan ṣoṣo ló kù tí màá fi máa kásẹ̀ abala yìí ńlẹ̀ hmm, kì í tún ṣe ìròyìn pé gbogbo alamọ̀ pé màmá wa láìpẹ́ yìí wọ́n ṣe ọjọ́ ìbí Fausat Balógun wọ́n ṣe ọjọ́ ìbí wọ́n dẹ̀ tún sílé lọ́jọ́ náà ẹ wo mo wá gbogbo orí ẹ̀rọ ayélujára ká ah oh ah rí bẹ́ẹ̀ rí fọ́nrán àwọn fídíò tí wọ́n yà níbi ọjọ́ ìbí náà àwọn pictures picture àwòrán àwòrán ló pọ̀ jù ṣùgbọ́n ìkan tí mo rí tí màmá wa yèyé tóyìn tomato àwọn ló ju fọ́nrán yìí sórí ẹ̀rọ ayélujára níbi tí àwọn àti fáṣà balógun àìwò àwọn màdámù yẹn wọ́n ń gbẹ́sẹ̀ àwọn alájà alájà tó ń gbẹ́sẹ̀ wọn sí ọjọ́ ìbí màmá wa olólùfẹ́ wa madam sajẹ ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn fọ́nrán kékeré náà à ń bọ̀. gbádùn abala kí ló ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára ẹ wo ẹ jẹ́ ká tún lọ gbẹ́sẹ̀ wà ńlẹ̀ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ ẹ jẹ́ ká lọ gbọ́ orin Barry Jade à